الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم àwọn àjọṣe tá a máa ń ṣe nínú àkókò yìí nínú hadisi Aisha radiyallahu ta'ala anha tí wọ́n gbà wá wọ́n ní ànábì wa sallallahu alayhi wa sallam tó ní alfitiru yawma yuftiru an-nas wal adha yawma yudhi an-nas hadisi ńlá lélẹ́yìí wọ́n sọ fún wa wípé mùsùlùmí ẹ ká ṣọ̀kan látara ọdún wa ṣíṣe àtọdún léyà àtọdún ìtùnú ẹ má jẹ́ ká sọ ọdún tá ká sọ di símbọ̀ tá a fi máa mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ni mùsùlùmí wà ẹ ká jọ kafe fi ọdún yìí fi sóò pé àwa mùsùlùmí ọwọ́ kan náà ni wa nǹkan kan náà jọ ni wa tèmi ọ̀wà lọ́tọ̀ tí ọ̀wà ní ọ̀tọ̀ àwọn ìwà ń gbé òfin ohun píríncípù ńlá kan ló gbé dalẹ̀ níbẹ̀ ní àlùfẹ́tòrò yẹ́wò mọ̀ yóò fẹ́rò nà ọdún yín tẹ́ ẹ máa o ọjọ́ táwọn èèyàn bá sọ ọdún náà nìkan ni ó ṣe o ẹ máa wò pé kí ni ọjọ́ táwọn ẹjọ́ táwọn èèyàn sọdún ilé wa kẹ́yìn náà sí ẹ má ṣe lọ́tọ̀ bí sọ nìyẹn sallallahu alaihi so àwọn onímọ̀ máa ń lo hadith pé tí èèyàn bá lọ́rin àjò lápèjúwe inú ààwẹ̀ Ramadan wà ní bóyá Mauritania tàbí Morocco ló ṣe wà ọlọ́run wá pé káwọn bẹ̀rẹ̀ ṣáájú nàìjíríà ọmọ nàìjíríà sì ni ọ pẹ̀lú ọjọ́ kan ṣáájú nàìjíríà ó wá dàn twenty nine ìwọ wá gbéra fóun gbéra sí nàìjíríà padà ẹ̀rí mà ẹ̀rí nǹkan bá ní ó wá dé nàìjíríà ní on thirty tí ààwẹ̀ tiẹ̀ ti ó ti pé tàbí wọ́n tiẹ̀ ti bẹ̀rẹ̀ ọdún lọ́hùn láàárọ̀ kùtùkùtù tí wọ́n fẹ́ máa lọ yìí ní flight ẹ̀ ní plane rẹ̀ gbéra ó wá ń dé nàìjíríà ní nǹkan bíi. aago bóyá bíi nǹkan bíi ten o'clock àwọn wá ní yídì ya àwọn ti ń lọ yídì lọ́hùn àwọn nàìjíríà ni kìí sóni o ọ̀la àwọn ti bani àbí ṣé ọ sọ pé no Morocco mo ti ń bọ̀ èmi ó sọdún tèmi ní òní tàbọ̀ wá níjọ bóyá oníjọ tó pọ̀ wá ní àánú àwa Morocco gba àgbà àwẹ̀ nàìjíríà. àwọn ní kí ló yẹ ká ṣe ànábì ní alifétérú yàwó máa yọ fẹ́rù nà ẹ pa mọ ni báwọn yọ àwọn arékùn sí máa ń sọ ẹ pa mọ ni ẹ dàkẹ́ ni ẹ gbà ẹ ẹ jọyìn ara nàìjíríà tẹ wà ní ṣùgbọ́n o sẹ́yìn ó gbà wẹ thirty one ẹ nígbà thirty one sẹ́yìn pé àwọn tó ń gbà wẹ kan sí ti wọn ọjọ́ tẹ débẹ̀ yẹn ọjọ́ ọdún ni àwọn sì ọjọ́ ọdún ni lọ́dọ̀ tí níbi tẹ́ ti ń bọ̀ wá àwọn sì wà ní ọjọ́ tí kì í ṣe ọjọ́ ọdún ọjọ́ ọjọ́ àwẹ̀ tó kílẹ̀ ṣe ń bẹ̀yìn ṣé ẹ gbà àwẹ̀ tó bá yẹ pa àwẹ̀ yín bá jẹ́ twenty nine lọ́hùn táwọn àgbà táàtì lọ́wọ́ ẹ gbà ẹ gbà táàtì yẹn pẹ̀lú wọn nàá nígbà wọlé yẹn wà sọdún tí ọjọ́ kejì táwọn bá sọdún wọn náà ni ẹ̀yin náà sọdún àlùfẹ́tẹ̀rù yàrá ọmọ yóò fẹ́tẹ̀rù ànábì ni ẹ máa ṣàṣepọ̀ ọdún yín ẹ jẹ́ papọ̀ ẹ má jẹ́ kó yẹlẹyẹlẹ àpapọ̀ àjùlọ tẹ ẹ bá bọ́ sínú situation irú condition tí mo win so ẹ máa sọdún lásìkò táwọn yẹn bá sọdún ẹ sì máa sọdún iléyà ní àsìkò táwọn èèyàn bá ṣe ọdún iléyà náà bẹ́ẹ̀ náà ni ẹ máa sọdún iléyà lọ́jọ́ táwọn èèyàn bá ṣe ọdún iléyà náà ẹ ṣàṣepọ̀ ẹ rí i pé láwọn àkókò kan ọdún iléyà gan gbà mí àwọn míì tó máa ń ṣe tiwọn lọ́tún gbà mí hmm. ẹ rí i pé wọn gbàgbọ́ yẹ ẹ̀sìn ìsìlámù ibi tí gbogbo aráàlú bá sọ pé àwọn ń lọ tí sùtọ́nù Sókótó bá ní àsọdún lónìí ọ̀dọ̀ alẹ́ àti sọdún ẹ̀yin ará Nàìjíríà làwọn bá ṣe àbá ń sọdún náà torí pé tàbá ti wà lábẹ́ ìjọba ìsìn kan tẹ́ pé ó pa wá pọ̀ afẹnìkan so lórí lórí wa ntí ọba sọ fún wa tá ẹ tí gbogbo ayé náà sì fẹnu kò pé ntí ó wù náà lórí bẹ́ẹ̀ á tẹ̀lé lórí ẹ̀ kálí bá wà lẹ́yọ̀ kan títí wọn máa fún yẹlẹ ìyẹlẹ bá ti ń sìn náà àná àbí ọmọ yìí. eléyìí náà àdìsí mi náà tún tí ànábì wa sallallahu alaihi wasallam tí wọ́n fi sàlàyé fún ayé pé ìgbà tá a bá ti fẹ́ kírun a máa lọ kírun ní pápá ni kìí ṣe lé láti máa kírun kìí ṣe mọ́sálásí ìpìlẹ̀ sọ̀láàtò rẹ̀ hìt kìí ṣe lé kìí ṣe fíìt táwọn èèyàn sọ di àṣà káàkiri pápá làwọn lọ àṣé bílù bá ti ń fẹjú a máa tún ṣìfì ti ibi tá ti máa kírun sẹ́yìn ìlú sí súnà sọ̀rọ̀ a máa ń ṣèkìtì ẹ̀ sẹ́yìn ìlú sí tá a bá fẹ́ sí dáadáa ni mo fi ń kí wa nílùú wa tá a wà yìí ìlú Òṣogbo tá a wà yìí ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ẹ inú ẹ̀yìn ìlú lọ́bọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà kan ṣùgbọ́n nísìn ó ti dìgboro ilé ti gbogbo ẹ̀ ká ẹ̀ ń dọ́wà lẹ́gbẹ̀ẹ́ bí òní nǹkan kan tí ó ṣe mọ́jú pé kọ́kàn gbẹ̀sẹ̀ méjì kan bọ́ síbẹ̀ lọ́gọ́ mo rò pé òpin ilẹ̀ wa gan ni wọ́n gbé lọ́lọ́ àbí <laughs> ẹ ilẹ̀ bíbù àmàṣàlà ṣe nílẹ̀ dáadáa yìí <laughs> so òpin ilẹ̀ wa ni mo rò pé wọ́n gbé lọ níbẹ̀ yìí lórí mi náà máa là díẹ̀ díẹ̀ mìíràn ti dánmọ̀ sóbò ẹ̀kan ń ṣe báyìí so ní ẹ fún mi ní ìwé ìgbélú sa ẹ ti fún mi ní ìwé ìgbélú ẹ ti fún mi tọ́ alhamdulilayi ìta ṣe ń nì ìsúná ànábì nìyẹn sọlọlọ ẹ bá mú mẹsẹgì sọ́dọ̀ àwọn bàbá bàbá àwọn olówó àwọn àwọn lèmọmù ìpè ẹ ṣe súná ń bẹ wọn ìtọ́wákù bẹ́ẹ̀ ni pé inú rẹ̀ náà ẹ máa ṣe kí ni ẹ máa ṣe súná ẹ gbé súná wá ẹ gbé ìdí wá síbi tí súná fọwọ́ sí kú tánà bí fọwọ́ sí ni sọlọ ìtẹ́tẹ́ máa ṣe ń bẹ̀ náà ẹ kó ṣe déédéé tánà bí náà fẹ́ sọlọ bá wà ní sọlọ kéré wọ́n lè bá pọ̀ nípa báyìí ànábì ni ẹ lọ máa kírun ní pápá Eh, ọlọ́run kò sí ìrún náà ní ọlọ́run fẹ́ẹ́ kọ̀ọ̀kan wa. حديث أنس بن مالك رضي الله عنه كان رسول الله صلى الله عليه وسلم لا يأخذ يوم الفطر حتى يأكل تمرات wọ́n ní hadith ilé ìsọ fún wa yìí pé ànábì máa ń lọ idul fitr ọdún ìtúnu eh, tó bá lọ bẹ̀ kò ní lọ láì jẹ́ tí kò ti jẹ nǹkan kò ti wọ́ lọ sunna ni sallallahu alaihi wasallam wọ́n ti máa jẹ eh, dàbí dùn wa yakuluhunna afrada kì í jẹ́ papọ̀ Mm, àwa ń ti ẹlòmíì ọ̀kánjúwà rẹ̀ yọ bá mú déètì báyìí tàbí dùn báyìí méjì mẹ́ta ní ọ̀rọ̀ sẹ́nu lẹ́ẹ̀kan náà eh, ẹyọ kọ̀ọ̀kan náà ní ànábì máa ń jẹ sallallahu alaihi wasallam nígbà tí ọ̀pọ̀ gan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀pọ̀ níwájú ẹ lọ́jọ́ ọmọ ọ̀rọ̀ mẹ́ta sẹ́nu ẹni tó bá jẹ́ pé mẹ́rin náà tí ó fi jẹun ṣé ọ̀rọ̀ ṣe ń jẹ́ bá pọ̀ lèèyàn máa rọ̀ ṣe tí ọba ti pọ̀ àfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí ni eh, nípa bẹ́ẹ̀ náà hadithu ibn buraida ah, wọn lọ́jọ́ ọdún tún náà nábì kì í lọ yìí jẹun ṣùgbọ́n o kì í jẹun kan tí ó fi lọ sọ́dún ohun iléyà tọ́bọ́ kí tán ẹ̀yẹ́ máa jẹ ẹ̀yẹ́ ni pé lẹ́yìn yẹn a máa jẹ súnà méjì lọ forí gbára mm. wọn nà ẹlòmíràn máa yí pé mi ò lẹ́ran tí màá pa nígbà tí mi ò lẹ́ran tí màá pa sẹ́mi náà tó ní jẹun kí n tó lọ ìdí ilé ya yẹn lọ́mọ yìí pé èyí súnà méjì tó pa tó forí gbára wọn nígbà tó lẹ́ran tó pa sísè kánbẹ̀ ìkánbẹ̀ náà ni pé ìwọ náà lọ yìí tí mo bá kí wọn tán ni o tó o tó jẹun tó bá rí ṣùgbọ́n tó bá pẹ́ rántí ẹ̀ tó bá ṣe súnà pé kò jẹun lọ tó fi lọ tó bá dé wọn fẹ́ kọjá sí lára ẹran náà ni kó tún ti jẹ kó lè bá àjẹsí pé yọ gba ẹ̀san méjì papọ̀ wọ́n yẹ fi hàn kọ́lé ìdìwà yìí pé tá a bá ti ń lọ yìí ká tètè ṣe yìí ìdìwà ká tètè ṣe kankan kan ni àìdílé torí pé ní tẹ́bi ń pa tẹ wá dúró dagun mọ́kànlá ní ìdìbò méjìlá yóò máa ṣe pé fẹ́yìn tẹ wà mẹ́gàn wípé ìka yín bàbá ò sì wọ̀n wọ̀nyí ẹ dákun kí n tẹ́kì fún ẹja lọ́lé ẹ má forí gbé pé mẹ́rin afá o àwọn èèyàn nínú kí wọ́n má lè ṣe súnà níjọ ọdún wípé à èmi ni ń lọ yìí dagun mọ́kànlá kí wọ́n má jẹun láti ilé kí n tó lọ so ẹ ọ̀pọ̀lọpọ̀ jẹun ẹ̀yin lẹ́sẹ̀ kó bá wọn tẹ̀lé wọn ṣe súnà náà ẹ̀ ń bá abẹ́rẹ́ súnà náà yọ̀ọ́ máa ṣe pè fún yín lọ́nà bí ọ̀bẹ náà sọ yọ̀ọ́ máa bọ̀ kàn sọ pé ẹ̀yin bàbá ẹ̀ sọ ní ẹ̀sẹ̀ dájà lọ lẹ́jàre aago mẹ́wàá àti kírun kí là ń ṣe tó bá ṣe pàtí la lọ ni alọ jọ́sìn fọlọ́wọn ọba gbogbo ẹ̀ lọ lásìkò rẹ̀ ìdí mọ́ aláma sọ pé ní tọ́ba wà láti sí sọ nípa báyìí anábì máa ń jẹun lẹ́yìn ìgbà tí wọ́n bá ti kírun iléyà tán sallallahu alaihi wasallam àǹfààní tí wàá ń bẹ̀ pé wọ́n kì í jẹun tí wọ́n fẹ́ lọ kírun ibi ọdún iléyà tí wọ́n fi lọ kírun wípé wọ́n sọ fún wa wípé ọdún yìí o ọdún iléyà yìí ọdún tó jẹ́ sí pé oúnjẹ ẹbẹ̀ special ni oúnjẹ tí ebi bá ń pààyàn tí wọ́n ti ràn kàn sí kóra dúró fún kó tó jẹ́ ẹ̀rí wípé ẹ̀mí èèyàn fàmọ́ ju oúnjẹ tá a kóra dúró ká tó jẹ lọ bẹ́ẹ̀ lọ oúnjẹ sínú ó ti tọ́ bá pín oúnjẹ sínú láti bí six thirty báyìí ọmọ òwò ni pé ah tí wọ́n bá pè wọ́n báyìí ah síwájú ni màá ti bẹ̀rẹ̀ ní àbí àbẹ́yìn àbẹ́gbẹ̀ẹ́ síbi tí ń ti bẹ̀rẹ̀ náà bí tàn oúnjẹ tá à ń retí àmọ́ ń gbádùn ẹ̀ lára ju oúnjẹ tí ààrètì náà bí fi máa ń sọ sallallahu alaihi wasallam wípé súnà tòun ni pé òun ìsáàbà jẹun tíbi ọ̀bá pa wọn tíbi bá ń pa àwọn làwọn tó máa jẹun àwọn ànábì ọlọ́run ni a máa ń ṣe fún gbogbo àwọn ànábì ọlọ́run wọ́n yìí jẹun àti tíbi bá pa wọn. ìwọ náà ti lọ wò tẹ̀sí ẹ̀wò padà tíbi ọ̀bá pọ́n tó bá jẹun ọkàn mà pọ̀ jẹun ṣùgbọ́n ò lè gbádùn ìrádà ẹ̀ ẹ bá ní kí ìgbádùn ti mẹ́lára oúnjẹ jẹ́ kí bí ọ débi ọba ti pa ọkọ tó jẹ ó ní fìlẹ ẹ ọkàn mọ̀ pé inú rẹ kàn tóbi lásán náà ni so tí nìyẹn bá dẹ tóbi tó ọba gbàdùn ẹ sọ mọ̀ pé ọgbàdùn méjì ọjọ́ ìgbádùn méjì papọ̀ nù ni so bàbá ń wo súnà nàbí ń gbà mí sọ bá tún fi sáìdì ní òwò tó ní pé ìgbádùn ayé wà mí àwọn ìjẹ nahnu ma'ashirul anbiya àwa ànábì Ọlọ́run la na'kulu àní jẹun hatta aka kàn rárá jẹ wọn fi ṣayé lásán so ibẹ̀ nígbàdàn wà náà. ẹ lọ́jọ́ ọdún léyà àtúndùn túnú a máa wò yí pé tọkùnrin nìkan ni ó lọ yí ibi àtòbìnrin náà bẹ́ẹ̀ ìbéèrè ìrún tá a wá kí àsùnmọ́ àtàwá kí ní ìsìn kóbìnrin ó kí nílé rẹ̀ ó ní ládájú kó kí mọ́sáàsì lọ sọmọtọ́ bá lòun fẹ́ wá masáàsì ọ̀ gbọ́dọ̀ kọ fún o èyí tó ń làbùkù tí ń bá wọn mìíràn sọ pé alùsùn náà làwọn tẹ́lẹ̀ mi bá jágbe mọ́ ìyàwó ẹ̀ báyìí pé kí lọ́ọ́ fẹ́ lọ sí masáàsì ẹ̀ sọ bí ẹ̀ ṣe bí súnà ní í ṣe wàláhì kì í ṣe súnà ló ń ṣe wọn ọ̀n takò súnà níbi nìyẹn sallallahu alaihi wasallam èyí ti táà ìyàwó tiẹ̀ masáàsì láyé ìwé ẹ̀sìn wo ń tiẹ̀ ìwé ẹ̀sìn wo ń tiẹ̀ ó yẹ kó a rí masáàsì kọ́ máa wálẹ̀ kọ̀ọ̀kan ǹgbọ́n kọ́sọ́ di àṣà nìkan ní ọ̀dà tó ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ ojoojúmọ́ kó kínú ilé rẹ̀ ọ̀dà àti kó kínú ṣùgbọ́n ẹ wọ́lọ̀ kọ̀ fún akínwọ́n mọ̀tánà àti náà ìwọ̀n ọ̀rọ̀ yẹn ni ẹ wá wo òun náà fílà tá a pè ní ìwọ̀n ọdún ànábì lọ́rọ̀ yẹn ni fún gbogbo àwọn obìnrin wọn ọ̀bọ̀lọ̀ mọ́ wà sí eid obìnrin ọ̀bọ̀lọ̀ mọ́ wà sí eid kì wá sọ obìnrin lásán kódà obìnrin tí wọ́n ní ọ̀bọ̀lọ̀ kírun gan ọ̀bọ̀lọ̀ mọ́ wà náà ni hadith ń gbé fún ọmọ àtúnyà ọ̀nà ọ̀làǹtàrà ó ní gbogbo àwọn ọmọge àtàwọn tó ń ṣe menstruation lọ́wọ́ wọ́n ní ẹ lé wọn jáde kó nílé kí wọ́n lọ yídì ni tí wọ́n bá tiẹ̀ fẹ́ lọ no kórìjù ìtumọ̀ ni pé no kórìjù ẹ lé wọn bọ́ta pé ẹ̀yin bo ọ̀ ni o ọ̀ lọ́kọ̀ ni ọ̀ lọ ni o ah ẹ dákun mọ́ máa ń ṣe nǹkan oṣù mi lọ́wọ́ kò sí tún yẹ bá àti ìbú àti nǹkan oṣù ẹ̀ ń so ànábì ní ni nígbà tí wọn lóbìnrin ti ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àtàwọn ọmọbìnrin àwọn obìnrin tó ní sí pé ó yẹ ká máa dé wọn mọ́lẹ̀ ní kí wọ́n máa rìnrìn kúrin káàkiri káwọn ọkùnrin tí wọ́n máa ń lóbìnrin kí wọ́n bá ṣe bí wọn lé fọwọ́n pé ẹran ni obìnrin dàbí ẹran táwọn ọdẹ ń lé káàkiri ọkùnrin lọ́dẹ àbẹ́yìn kọ́ dẹ ni ẹ̀yin lọ́kùnrin ọdẹ gbogbo obìnrin amagi àdúgbò ní gbogbo àwọn bọ́ìsì wọ́n ní àwọn obìnrin tó jẹ́ sí pé àwọn ọkùnrin ń ṣọdẹ wọn káàkiri gan ànábì ẹ wáyé sallallahu alaihi wasallam àwọn àárín máa ní gbogbo àwọn obìnrin yẹn wáyé àtẹ̀tí ń ṣe mẹ́sẹ̀sì wọn ní wáyé ẹ̀yin ọkùnrin wà ní wáyé à sọ̀rọ̀ wáyé di ìwọ tó tún ti downgrade ara rẹ ju obìnrin lọ nù ẹ̀yin pé o tún sọ̀kalẹ̀ ju àwọn obìnrin lọ ó fi yé pé ọ̀ràn yẹn ní màá yan náfìlà nílé màá sì kọ́pà mẹ́wàá nílé ọ̀ gbalada o tún tẹ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òṣìṣẹ́ lọ́wọ́ bàbá kan so wọ́n ní ọmọ àtúnyà ní ànábì pa wá láti pé gbogbo àwọn obìnrin ká má sẹ́ni kankan fò ká gbìyàn lọ yìí tí wọ́n bá wá dé ìdí kí ni wọ́n ó sì àwọn obìnrin kan ti menstruation lọ́wọ́ wọ́n ní yẹn sì hadna al-khayr káwọn náà ti ẹ̀ witness dáadáa yẹn ni pé ọdún ni owó rí lọ́dún yìí yẹn ni pé ọjọ́ ẹ̀yẹ àwọn Yorùbá náà máa ń kọ wákà yẹn lọ́jọ́ ẹ bá ń parí ẹ̀ wọ́n jẹun kó lé bẹ́ẹ̀ ni ọjọ́ ẹ̀yẹ nìyẹn ìwọ́tọ̀ lọ yí di ọjọ́ ẹ̀yẹ tí o ti kó lé ń tiẹ̀ nìyẹn ọlọ́run méje mi ò kó lé sí tèmi àná ni ẹ mọ̀jẹ̀ kó bìnrin ó kó lé ń jẹ́ ọdún léyà àtọ́dún ìtùnú ẹ jẹ́ wọ́n jáde àwọn ni ọmọ ìjìnà ẹ bẹ́ẹ̀ ká lọ́dún náà ní orin tó bá ti lè rìn ẹgùn nǹkan bẹ́ẹ̀ bá lè gùn nǹkan ẹrìn díẹ̀ díẹ̀ ẹ bá ti ń dójú ọ̀rẹ́ máa sínú òní lónìí díẹ̀ ànábì lọ́pàṣẹ bẹ́ẹ̀ anúkúrídẹ̀lẹ̀ àwátì ànábì ni ẹ lé wọn jáde nígbà tó jẹ́ sí pé tí ọba fẹ́ lọ gan ẹ wú wọn ta gbogbo àwọn kìnnìtẹ̀ tí wọ́n yìí sábà rìn kiri yìí ẹ jẹ́ wọn jáde ànábìnrin ẹ jẹ́ wọn jáde ẹ wá kírun ọdún iléyà àtọdún ìtùnú tẹ́ máa wá dé yìí láwọn tẹ́ ń ti menstruation lọ́wọ́ wọn àní kírun yẹ̀sì hadna al-khayr àwọn náà wọ́n wo gbogbo ẹ̀ dá wọ̀dá àwọ̀tàlì mùsùlùmí àwọn náà tún ṣe àmì àdúrà làwọn fi máa ń sọ yìí pé àdúrà tá ṣe ní yìí táwọn ìmáàmù bá ṣe fún wa ní ibi tí wọ́n bá dúró dáadáa àdúrà ti máa ṣe tìrọ̀nà bíi ní wọ̀dá mùsùlùmí àdúrà tí a máa ń fẹ́ pé ọlọ́dẹ ọdún léyà àtọ́dún tunu àwọn lèmọ́mù lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe khutbah tán ọyẹ wọn máa ṣe àdúrà wọn rọ̀jò àdúrà fún gbogbo àwọn àwọn àfáàní ńláńlá láwọn ìlú ńláńlá bí wọ́n ti máa ń ṣe nìyẹn wọ́n ṣe àdúrà láti pilẹ̀ wọ́n gbé ìlú láti nàìjíríà láti gbá láti àwọn wọn wà tó máa ń mú àwọn èèyàn tí wọ́n rí pé ẹ̀mí ẹ̀sìn ni wọ́n wọ́n wà rọ̀jò àdúrà fún ẹbí ah ọlọ́run bá wa jẹ́mi lágbájá ogun bá wa lékún agbára rẹ̀ má dòjú torí pé ó ń gbé yìí fẹ́sìn àyàbí ni wàdà àwàtà mùsùlùmí káwọn èèyàn yóò lè bá àtún wítínẹ̀sì àdúrà àwọn mùsùlùmí tó ń ṣe ní ìd yẹn ni àmọ́ ṣàdúrà nìyí tí wọn náà bá débẹ̀ ṣàdúrà dáadáa o tí lè má mú ti ìbá ṣàdúrà fún àwọn èèyàn tó yẹ yọ kàn kí àwọn èèyàn lásán yóò yin ọba yóò yin gankan yóò yin gbá yóò yàwó yóò sì ju máa kílẹ̀ yóò sì máa lọ ah, ẹ̀yin wọn ọmọ tí ń ṣe ẹ̀ eh, ráwọn tí wọ́n ń ṣe menstruation nǹkan oṣù lọ́wọ́ wọ̀yà àtẹ́sílò rẹ̀ ó yẹ yàgò lè mọ̀sọ̀lá àwọn tí wọ́n bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ò ní kírun lásán wọ́n wà ó àwọn náà wà kékeré níta àwí ṣùgbọ́n wọ́n rọra yẹ̀ bá kódà wọn a máa kóra àwọn ọjọ́ tẹ́gbẹ́ kan ní bá ti rí wọn tí wọ́n bá kó jọba ẹlẹ́gbẹ́ kan ẹnìkan ò gbọ́dọ̀ kí mọ́ wọn pé ẹ̀yin ò kírun ni ọ̀ ní fífi ìwùn ọ̀gbàgbọ́ yẹ́sì ni ẹ̀ torí pẹ́ẹ́lú mi tún lè wà máa fọ́n ní kíní pé àti àmọ́ àwọn àwọn oníranà wáyé dìlọ́dún nínú àwọn obìnrin tó pọ̀ àwọn kan ní wọn ní kóra wọn sẹ́gbẹ́ kan bẹ́ẹ̀ tí wọn ò kírun ọmọ ń tọ́fà ọmọ kan nàbìlò ní wọn mọ́ kírun sallallahu alaihi wasallam. ọyẹ ká máa rí ká máa rí bẹ́ẹ̀ wípé àwọn obìnrin yìí wà àyè ibi táwọn máa dúró sí tí ìdìbò tún dé lẹ́fù tó yẹ kó wà tán níbi táwọn obìnrin ó ti kírun kárara sí kan àyè síbì kan bóyá ga ọ wà mẹ́gàn. ẹ pé àwọn tí ò kírun kò sí àkọ́dá wọn wá sẹ́mi fún ọ̀bọ̀dọ̀ wọ́n bí táàtì kírun ìtànà bí sọ́ni ó yẹ ká ṣe àpáńtímẹ́ǹtì kan fún wa pé sáìdì yìí o wíńgì yìí o ibùdó ìjókòó sí ẹ máa jókòó sí ẹ̀yin tẹ́ ẹ ní làlórí lára nìyẹn tẹ́ ẹ bá ti rí wọn bẹ́ẹ̀ ti mọ̀ pé yọ ọ̀rọ̀ wọn lọ́rùn ó jókòó èyí tó ẹ̀ lọ́wọ́ gbọ́mọ ẹ̀ lọ́wọ́ yọ ọ̀rọ̀ fún ṣùgbọ́n gbogbo ẹ̀ wọ́n ní àwọn obìnrin wọ́n yàrá yẹ̀bá ni ẹ ká dúró mẹ̀yẹn tó bá di ẹ̀kọ́ tó ń bọ̀ á máa gbọ́ àwọn àlàyé síwájú nípa ìrun ọdún. nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún ìrun ọdún tó jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n mọ̀ tí wọ́n ti ṣàfẹ́kù ẹ̀ òun náà ni pé láàdáná wàlá ikọ̀ mọ́tàlélà ìdẹ́yìn. láàdáná wàlá ikọ̀ mọ́tàlélà ìdẹ́yìn. kí ni ìtumọ̀ eléyìí pé a kì í pèrun Ah, a kì í ṣe kí ni a kì í pè wọn àìsí kan ọmọ hmm. ìwọ tó ń gbọ́ mi nílé tí wọ́n bá ti lè pè wọn ní yídì tó bá lọ tètè sàkó ń bẹ wọn ọmọ ṣẹ̀ríà nìyẹn tí wọ́n bá tún ṣe kọ́ ọmọ náà ti mọ̀ pé àwọn eléyìí ọ̀dàbẹ̀ ni pé wọ́n kàn bára wọn láàyè ìjà àfáà ni wọn mọ ìmọ̀ kankan nípa òfin Islam. لا أذان ولا إقامة العيدين. عن جابر بن سمرة كان عن صحابي النبي رضي الله تعالى عنه رضي الله عنه أو حديث بقول صليت مع رسول الله صلى الله عليه وسلم صليت مع رسول الله صلى الله عليه وسلم العيدين غير مرة ولا مرتين غير أذان ولا إقامة أولم كم قال النبي صلى الله عليه وسلم يمدون أدون تناسي يوم أدون أوي ونكي واسع كان قيل ونكي ونكي olójú ẹ̀kan lọ́jọ́ ẹ̀mejì lọ nígbà tó sọ bá nìyẹn ni pé ọ̀pọ̀ nìyẹn ọwọ́ ní gbogbo nǹkan náà bí kí tó ń rí tán kí tó ń sì wà pẹ̀lú wọn bìrẹ́ èrè àdáni wọn ò ní Allahu akbar Allahu akbar tó ń pè wọn ò dẹ̀ ní ìkọ́mọ kankan tí wọ́n ó ṣe hmm. kí wá ni wọ́n fi bẹ̀rẹ̀ ìmáàmù tó bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn yìí ní tí ó fi bẹ̀rẹ̀ rẹ̀ náà ni Allahu akbar táà fi bẹ̀rẹ̀ ẹ̀rùn náà fi bẹ̀rẹ̀ takbiratul ihram náà fi bẹ̀rẹ̀ kò sí kọ́ ọmọ mọ̀ tí ò sí kọ́ mọ̀ tí ò sí rùn bó wáyé ni sáfù sáfù déédéé táwọn èèyàn tó ń ṣe wọ́n bá tún dé ìdí mi àwọn àátùn dáadáa ní ìmọ̀ ní ìdí kò yẹ ká dáadáa ní ìmọ̀ ìdí ní masalasi juma àbí masalasi ìrun wákàtí márùn-ún juma lọ́yẹ̀ká ti máa mọ dàdá ni. Hmm. ní ìran eid kò yẹ ká ní ma lẹ́dà ní ní o tún fẹ́rẹ̀ hàn pé sáfù sáfù sáfù eléyìí wàhálà ni kì í sára ẹ̀sìn ìsìláàmù mọ́ so nípa báyìí níta fi ma pé wọ́n bẹ̀rẹ̀ náà ni Allahu Akbar wọn ẹ̀kọ́ kan wà ń bẹ̀ tó jẹ́ sí pé bóyá alẹ́ tàn má lẹ́rẹ̀ sí wa máa wò pé rò nínú ọkọ rẹ̀ pé bó lédè a sọ fún pé dààmú ọpọlọ rẹ̀ lọ́mọ yìí pé ní tí ìkéde. sílọ́ mọ̀ pé ìntà máa kéde fún ni nǹkan tí ò kéde ara hmm. ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sílọ́ mọ̀ pé ìrún ọdún fúnra rẹ̀ gbogbo abá ti ń sọ̀rọ̀ ìlànà etí pé ah, bóyá làlá lọ sí ọdún ara ẹ̀ kalẹ̀ a ti ń kíra wa gan kalẹ̀ pé akó kẹ́ni àfọmọ ọdún tó ti kéde ara ó dàbí bákan náà lẹ́yìn tó sọ yìí pé ìkọ́wá ní ìkọ́ ọmọ ti mm. ìkọ́ ọmọ tí wọ́n kánṣu mbẹ̀ ni wọ́n lè pẹ́ kẹ́kọ̀ọ́ mbẹ̀ yìí pé wọ́n sọ fún wa yìí pé ìyẹn ti máa dé yìí dìkalẹ̀ kí lè máa mọ́tò dé ni pàápàá jùlọ ayídi tá a máa ń dé kalẹ̀ a ní ìjọsìn tá a gbọ́dọ̀ máa ṣe kó tó ti pa bẹ̀rẹ̀ àwọn kí ni tá a máa ṣe Allahu akbar Allahu akbar ah, ah, la ilaha illallah akbar Allahu akbar walillahi alhamdu gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a kọ́ lẹ́kọ̀ọ́ tó rí kọjá àwọn náà a máa ṣe Allahu akbar a máa ṣe Allahu akbar kó tó di pé ìrun dé so àwọn èèyàn gan ti expect pé ìrun fẹ́ ya ìrun fẹ́ ya a wà nílò káṣíṣe ṣe ìkọ́ ọmọ kankan fún mọ̀ ọgbọ́n àtòyè tó wà níbi pé kí ló fà tí wọ́n fi gbé àdánù àti ikọ̀ ọmọ kò níbi ọ̀run ìrun ọdún ìtùnú àti ìrun ọdún iléyà tó afẹ́ lọ síbi kókó mẹ́ra òun náà ni pé báwo la sì kírun gàgà hmm. báwo la sífàtú sọ̀láàtì Eid báwo la sì kírun yẹn gàgà ìrun ọdún gàgà báwo la sì kí ṣé bá a ṣe ń kírun náfìlà ordinary náà ni áàkì náà kì í ṣe bẹ́ẹ̀ ó ní bó ṣe wà ó sì ní bí anábì ṣe ṣàlàyé ẹ̀fọn eléyìí ká farabalẹ̀ láti gbọ́ torí pé ẹlòmí ọmọ wò pé mi kúkú ṣe lè máa mú mi nídìí tí ọmọ à ìrún lè bọ́ ọmọ ẹ lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tó padà gbọ́ pé àá máa san ìrún ọdún padà tó àbàbà so tó àbá wa máa bó ṣe kí báwo ló ṣe san padà so nípa báyìí àti lè máa mú o àti lè máa mú o àti dàdá ni o àti dáadáa ni o àti aṣíwájú àti ìròyìn gbogbo alẹ́ yẹ ká máa báwo la ṣe kírun ọdún nàám àkọ́kọ́ ní tá àkọ́kọ́ fi bẹ̀rẹ̀ náà ni pé ká mọ̀ pé ìran ọdún táwọn wò ní ọ̀pá mélòó ni ọ̀pá méjì ni kò ní kọ̀bìlì kò ní bàdí kò ní súnà kọ̀bìlìyà kò sì ní súnà bàdíyà hmm. a kì í yan náfìlà ṣáájú rẹ̀ a sì kì í yan náfìlà ní ẹ̀yìn rẹ̀ tó bá jẹ́ sípa lọ kí níbi tí wọ́n ti ní a kì ẹ̀yìn bẹ́ẹ̀ kọ́ta kọ́ síwájú hmm. tó bá jẹ́ sípa lọ kí ní ibi tí wọ́n ti ní ká kí ìrùn a kì í yan náfìlà ṣáájú rẹ̀ a kò sì gbọdọ̀ yan náfìlà ní ìdìyẹn ní ìdìyàn gan àwọn oríṣiríṣi ẹ̀rí lọ́wọ́ lórí pé ọ̀pá méjì ni wọn ìdìkò ní ìdìkà ṣẹ̀ṣẹ̀ máa kà fún wa náà nínú àwọn nínú àwọn ẹ̀kọ́mì tí a tún gbọ́dọ̀ kọ́ lára bá ti kírun ó náà ni pé tá a bá fẹ́ bẹ̀rùn ìrun ìbẹ̀rẹ̀ ọ̀pá alákọ̀ọ́kọ́ tá a bá ní ọ̀pá méjì ní ìrun yìí bá a ti kí ọ̀pá alákọ̀ọ́kọ́ yàtọ̀ sí bá a ti kí ọ̀pá ẹlẹ́kejì hmm. báwo láti kí ọ̀pá alákọ̀ọ́kọ́ ọ̀pá alákọ̀ọ́kọ́ yìí ni a bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú takbiratul ihram òun náà ni Allahu akbar àgbà ti mẹ́ lára àwọn tí a bá ní Allahu akbar ti mẹ́ lára àwọn ọ̀pọ̀ ṣùgbọ́n ta ni bàbá ta ni ìyá ta ni ọ̀gá pátápátá náà wọn lọ akbar òun náà ni takbiratul ihram òun náà ni Allahu akbar tó tún gba gbígbé ọwọ́ sókè ń tiẹ̀ hmm. àwọn míì náà gba gbígbé ọwọ́ sókè ṣùgbọ́n gbígbé ọwọ́ sókè tẹ́lẹ̀ yìí ọlágbára ju àwọn yòókù lọ sọ nípa báyìí bá a sì bẹ̀rẹ̀ nu salatul Eid náà ni ọ̀pá méjèèjì ọ̀pá alákọ̀ọ́kọ́ àgbọ̀rọ̀ sókè àsọ̀kẹ́ Allahu akbar tàbá wá ń ṣe bá ń tán kì í ṣe bó ti parí ti ẹ̀sìpẹ́ńṣẹ́ àná ọ̀tọ̀ lónìí ìrìn ọdún àwọn abẹ́rẹ́ ṣe ṣe Allahu Akbar léraléra yóò wá fi pé mélòó méje níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tó ti ṣe takbiratul ihram ti ká gbọ́wọ́ sókè tán ó wá kù méje lẹ́yìn méje tó ṣe lẹ́yìn rẹ̀ ó wá máa wí ó wá máa wí ó wá máa wí ó wá máa wí tẹ̀lé ra wọn hmm. méjèèjì Allahu Akbar Allahu Akbar ìfọ̀síwẹ́wẹ́ Allahu Akbar yẹn á gbọ́ padà hmm. nínú ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lónìí náà ní insha Allah ta'ala tòtá bá wá sí báyẹn tán àwọn abẹ́rẹ́ ṣe ka Suratul Fatiha àkà wọn tó yẹ káka á sàlàyé wọn nǹkan tó yẹ káka náà padà náà so lẹ́yìn ìgbà náà tàbá tó wá dìde síbi ọ̀pá báyìí máa ń ṣe gbogbo ohun tá a máa ń kí níbi àwọn ìrun tá a máa ń kí tí kì í ṣe ọ̀nà ọdún lẹ́yìn ìgbà tàbá ti ṣe Allahu Akbar méje yẹn tán báyìí tí máa ń ṣe gbogbo ohun tá a máa ń kí yẹn láàmú sí gbogbo ìrun tó kù náà àyàfi tàbá dìde ọ̀pá ẹlẹ́ẹ̀kejì tàbá dìde síbi ọ̀pá ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ìgbà tàbá ṣe Allahu aṣọ alahu akibar mélòó márùn márùn òun náà á ṣe lera wọn ni alahu akibar alahu akibar alahu akibar alahu akibar alahu bá a ti ṣe nù ìyẹn náà ni lẹ́yìn ìgbà náà tá a bá ṣe bá ń tán a wà bẹ̀rẹ̀ sí wa máa wá ṣe tó tó tá a bá ń ṣe alahu akibar tó léyìí oní méje àkọ́kọ́ àti oní márùn ẹlẹ́ẹ̀kejì ṣé a gbọ́wọ́ wa sókè ń bẹ̀ ni àbá ju ọwa sí àbá kàwọ́ sáyà padà ni àdúgbò ló yẹ ká ṣe. aba tàwọ́ sílẹ̀ kọ̀ǹdíṣà mẹ́ta ni ìdá àkọ́jẹ́ sí pé ń ta bá ń ṣe Allahu Akbar Allahu Akbar tó lé nì àti hmm. mọ̀ pé Allahu Akbar alákọ̀ọ́kọ́ agbọ̀wọ́ wa sókè mbẹ̀ ṣùgbọ́n àwọn méje tọ́wà ń bí ọ̀pọ̀ alákọ̀ọ́kọ́ àti márùn tọ́wà ń bí ọ̀pọ̀ sókè ni sókè ìdáhùn ni pé kò sí ẹ̀rí kankan tó níbẹ̀ hmm, ṣùgbọ́n wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn sọ̀hábà kan gẹ́gẹ́ bí Abdullahi ibn Umar radiyallahu anhu wípé òun máa ń gbọ́wọ́ rẹ̀ sókè yẹn ni pé tá a bá rẹ̀ ń tọ́ gbọ́wọ́ rẹ̀ sókè ká má fojú lámẹ̀tọ́ wò ká má wípé ọ̀tẹ̀lé kan nínú àwọn sọ̀hábà níbẹ̀ radiyallahu ta'ala anhu táwọn bá ti gbọ́wọ́ wa sókè kárí rí pé àwárí pé ẹ̀rí ọ̀wà tó fẹsẹ̀ nílẹ̀ látọ̀dọ̀ ànábì ẹ̀sìn Islam ẹ̀sìn tó fẹ́ jù ní tó bá rẹ̀ ń tọ́ gbọ́wọ́ sókè má fojú lámẹ̀tọ́ wò ìwọ náà tọ́ bá ntị rẹ ní tí ò gbọ́wọ́ sókè má wò fojú pé ẹ̀kọ́ Abdullahi ibùnà ọmọ rẹ̀ fojú pé ó sì ń tí ọ̀dà náà lẹ́yìn eléyìí tá a bá ti wá ṣe tá a wa sókè tán tàbá wa sókè tán ṣé lálàfo yẹn ṣé zikiri kan wà bí sọ̀ǹgbọ́n mi pé mo ṣé a sọ pé subhanallah alhamdulillah wàlá ṣé nǹkan kan wà dáhùn àwọn wíni ìdáhùn ni pé ẹ̀rí kankan wà náà látọ̀dọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam ibi ká máa ṣe nǹkan kan ní àárín yẹn ṣe yẹn fi yọ wáyé pé àfírí lórí Allahu akbar wa ẹ̀kọ́ mi tuntun wà lára Allahu akbar yẹn òun náà ni Allahu akbar tá à ń ṣe ni síta bá gbọ́wọ́ sókè dàn tá à ṣe akbar ká nípa wà gbọ́wọ́ wa sókè tàbá àti ẹ̀gbọ́wọ́ wa sókè lásìkò tá à ń ṣe Allahu akbar yẹn ọwọ́ wa méjèèjì ọgbọm mi bá ní ká ní ń ṣe Allahu akbaru eh, eh, eh, Allah ibi alákọ̀ọ́kọ́ tó jẹ́ méje yẹn àbí ti ọ̀pá ẹlẹ́kì tó jẹ́ márùn ni tá a bá gbé ọwọ́ wa sókè tá a ṣe Allahu akbar ṣé a dáwọ́ ń padà sáyà ni àbá jù sílẹ̀ tó ń ṣe Allahu akbar níbí táwa nípa wọ̀ ṣe wa sókè ní àwọn ní kò sẹ́rí kankan tó mú kankan wá nu méjèèjì mm-hmm. ẹ̀yìn tá a bá rẹ̀ ń tọ́ka mọ́ àyà kò sí wàhálà tá a bá sì rẹ̀ ń tó jù ú lẹ̀ kò sí wàhálà ṣùgbọ́n ọwọ́ yẹn gbọ́dọ̀ wà lẹ́nà lẹ́yìn bàtà ọba gbé sókè tán mm. kìtì bọ́ wàá sọ pé Allahu Akbar ọwọ́ mm. rẹ̀ wàá gan pa sí ihe sójú kan náà àwọn òbòdò sí báyìí yọ lọ bì kan ìdà kọ lọlẹ̀ tàbí kọ lọ sí àyà rẹ̀ ìwọ tó sì gbọ́wọ́ rẹ̀ sókè náà ìdà kọjá sí pé ọwọ́ rẹ̀ wà láyà rẹ̀ gẹ́gẹ́ tàbí kọ wà nílẹ̀ mm. kò sí nǹkan àṣẹ níbẹ̀ tí a ta máa tá a lè máa takora wa níbẹ̀ bí àwọn ọmọ ajá nítorí ìyẹn so gbogbo eléhùn ààyè gbà wá lórí ẹ̀ àwọn masáìlú àwọn ìwádìí ẹ̀sìn ìwádìí ìmọ̀ ṣẹ̀ríà kan wà tó jẹ́ sí pé ó kọ rẹ̀ ń jẹ́ ààyè gbà mí ààyè gbà wá yẹn pé ntọ́ bọ́bá wọ̀ kó o ṣe é bẹ̀ tàbí kó o ṣe bí rẹ̀ gbogbo ẹ̀ bákan náà so nípa báyìí eléyẹn ọ wá ku ìgbésẹ̀ mìíràn kí láàkà ṣé ntọ́ bá wù wá láàkà ẹ jẹ́ ká lọ sínú súnà nípa Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bá ń kí ọdún Eh, wọ́n ní tí wọ́n máa kà níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ àti ibi ọ̀pá ẹlẹ́kejì ìwé làwa ń kà nísìn eh, lèmọ́mù wo lọ́kọ́ lífàì fún tánàbí máa kà yìí má eh, tánàbí máa kà lẹ́yìn màtọ́ bá ka fátíhà níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ ẹ máa قاف والقرآن المجيد قاف والقرآن المجيد الإمام تنبا من لي نالو نبون طلو باني كل يوك بدادا توسي من كان حق تتلوكي ما لبين كما حق قاف والقرآن المجيد أقبالا خخون وكا قاف والقرآن المجيد تتي دي بايا أقبالا خخون níbi ọ̀pá ẹlẹ́ẹ̀kejì ọkà iqtarabatis sa'a wa inshaqqal qamar ọkà suratul qamar ẹnjọ ọ̀pá ẹlẹ́kìtì wọn náà wo sọ́ra méjèèjì ni ó rí pé tí a bá ní ká máa dáwọn lèmọ́mú lèmọ́mú mọ́lẹ̀ báyìí pẹ̀lú sọ́ra méjèèjì ẹnjọ́ qualify bóyá láti rí ten percent nípa báyìí ẹ̀yin lèmọ́mú ẹ dákun ká ní pé àwọn ni ẹ wá ṣe ń tafi lọ́dọ̀ ọ̀rú mi ká pa afẹ́ yẹn lèmọ́mú ìlú kan ẹ ní èmi ni kí a ṣe arrange questions tàbí ilé inú tàbí tí ń ṣe fún ọ tó o bá ti lè kásúrà tó kọ́ tó o hà lórí tó o sì mọ ìkọ́tà ọ̀rọ̀ ti sáà ọ̀rọ̀ náà lọ ẹjẹ́ àtún lọ síbi àdá kékeré ànábì àmà kàmí náà sọ̀rọ̀ bá wà ní. bọ́ọ̀ bá tiẹ̀ wà lágbára tòkè tánàbí tó máa kà ní sábì hisma rabbikal aala. ibi ọ̀pá alákọ̀ọ́kọ́ suratul aala yọ kà mí ibi ọ̀pá ẹlẹ́kẹ̀ẹ́dì hal ataka hadithul ghashiya. yọ kà suratul aala suratul aala àti suratul ghashiya aala níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ ghashiya lèmọ́mù mélòó náà lọ́wọ́ alágbára méjèèjì náà bó ṣe fúyẹ́ tó yìí torí pé oògùn lẹ́fí ń jẹ lèmọ́mù lọ́fà àdánwò ta nínú oògùn bó ṣe nákàlé bó ṣe gbóná tó wọn ah, ó lè pààyàn ó lè fi kíní kan wọn bẹ̀rù ẹ̀ ẹ̀rù ní àǹbà tí wọ́n fi ń fẹ̀yìn lèmọ́mù di ọ̀pọ̀lọpọ̀ lèmọ́mù nísìn so nípa báyìí ọlọ́run kọba táwùjọ wa ṣe kí nǹkan yí padà kú bó ṣe wà ká máa yan lè máa mú tọ kọlífàì sáàyè rẹ̀ tá a bá ti yan tọmọ nǹkan ṣe sáàyè rẹ̀ ayé ọgbàdún gbogbo nǹkan rọrùn so nípa báyìí ń tá a máa kà nìyẹn ìwọ mùsùlùmí tó a bá lọ yíìdì tọ́ba ti rí lè máàmù tí ọ̀bá kà kan nínú mẹ́rẹ̀ẹ̀rin yìí lọ́mọ yìí pé tí ọ̀ka suratul Qaf tí ọ̀ka suratul Qamar tàbí tí ọ̀ka suratul Ala tàbí suratul Ghashiya lọ́mọ pé ó dàbí ẹni pé ìmáàmù yẹn kò mọ̀ ní torí tó bá mọ̀ gbogbo wọn ní ọmọ pé ọlọ́run jẹ́ abdá ànábì wọlé ọ̀la ẹ bá fẹ́ bá ànábì wọlé ọ̀la yóò sì ń ò tí ì ha tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́dún yìí àyè gbà ọ láti ka súrà tó bá wù ẹ̀ náà ṣùgbọ́n sàdéhùn fọlọ́run pé kó tó di next year iléyà tí ń bọ̀ yìí iqtarabati sáà àti kọ́ọ̀fù Al-Qur'an Majid lọ́ọ̀kà fún àwọn jàmáà so ẹ̀ẹ̀kan lọ́dún náà ni ọlọ́run bá yóò ṣe rọrùn fẹ́yìn lè mọ́ so nípa báyìí eléyìí ni àwọn ẹ̀kọ́ tí ń bẹ ní àárín yìí àti tọ́ọ̀tì àwọn nǹkan kéékèèké kọ̀ọ̀kan tó jẹ́ pé ẹ̀ka tó mẹ́nu bá ń bíbà tó jẹ́ pé àti ṣàlàyé so nípa báyìí á lọ síbi kókó mìíràn kí ni kókó náà náà ni al-khutbah alikutuba baada sọlá alikutubatu baada ata bá lọ ayé ìdí nǹkan méjìlá sí ní limamu ó sì yóò kírun yóò sì ṣe kutuba ah, yóò kírun yóò sì kírun kutuba eh, kálukú lọ́wọ́ aláàyè rẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀ hmm. eh, tá a bá ń kí jùmọ̀ kutuba ni máa ṣáájú ìrun hmm, ṣùgbọ́n ọdún ìrun là kọ́kọ́ kí ká tó ṣe eh, àwọn oríṣiríṣi ọgbọ́n àtòyé sì wà ń bẹ tí sẹ́rí àfihàn wa bá ń bẹ torí pé júmọ̀ yìí sọdún tá a ṣẹ̀ṣẹ̀ máa pé ọ̀pọ̀lọpọ̀ wa ṣùgbọ́n ọdún àárọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wa nìdí ká jẹun nǹkan hmm. bá jẹ́ sí pé bí ló fi jẹ́ sí pé a gbọ́ dájọ́ padà pé sọ́nà yẹn ni ká jókòó gbọ́ kútùbà bí àbí kì í sọ́nà yẹn sọ̀rọ̀ pé ká gbọ́ kútùbà jímọ̀ ọ̀nà yẹn ni ṣùgbọ́n ká gbọ́ kútùbà ká jókòó gbọ́ kútùbà lè máa mú níjọ ọdún ìtùnú àbújọ ọdún iléyà a gbọ́ dájọ́ tiẹ̀ náà tọ́wọ́ yẹn ṣùgbọ́n àlè kútùbà táwọn wíyìn ní bá àdàsọ̀là ẹ̀yìn onímọ̀ wà يكون والسنة في خطبة العيد أن تكون بعد الصلاة تري حديث وانا في عبد الله بن عباس توبة رضي الله عنه مع رسول الله صلى الله عليه وسلم وأبي بكر وعمر وعثمان رضي الله عنهم فكلهم كانوا يصلون قبل الخطبة Eh, Abdullahi ibn Abbas àfa àgbà náà àwọn sàbí ni ó ní ẹgbọ́ o kéré o tí mo ní kéré o ẹgbọ́n tí mo ṣe hìtìrì ìdá mo lọ ọdún mo lọ ọdún pẹ̀lú òjìṣẹ́ ọlọ́run ọba sọ́lọ́run bá nàbí kírun ọdún. Hmm lẹ́yìn ìgbà náà ọlọ́run tó wá kẹ́ mi tó gùn lẹ́mí mo tún bá Abubakar náà kírun ọdún ọlọ́run tó wá kẹ́ mi mo tún bá Umaru náà kírun ọdún ọlọ́run tó wá ṣàánú mi mo tún bá Usman kírun ọdún àtànábì o àtàbúbakar àti Umaru àti Usman fakulluhum látòkè délẹ̀ wọn kánú yusalluna qabla al wọn á máa kírun ni kún tó ṣe kíni kún tó ṣe kótó bá tẹ́bá lẹ́ni tó ń ṣe kótópà bí fún ọkọ tó kírun ọdún ẹ̀sọ́ ọdún ti chíǹjì ẹ̀ nìyẹn ó ti dàrú nù tó àwọn àkíyèsí kan bẹ níbi kótópà yìí táwọn èèyàn máa ń kí tó jẹ́ sí pé ó ti fẹ́ máa spread ó ti fẹ́ máa gbalé ó ti fẹ́ máa tàka òun náà ni pé àdánwò ń bẹ ní èdè wa lọ́pọ̀lọpọ̀ hmm, hmm, àbí tá a ti ń kírun èdè hmm. kò sí sí nǹkan tó bí náà ju pé aláìmọ̀ kan lọ́pọ̀lọpọ̀ so àwọn nǹkan ni pé tí màmá bá fẹ́ òun nìkan kí má gorí mímbà ní àná àtún sọ̀rọ̀ mímbà rẹ̀ náà òun nìkan kọ́ ní má gorí mímbà rẹ̀ ní èdè òun nìkan wọ́n ti wọ́n ìyẹn àwọn kan wà táwọn máa ń ṣe pé wọ́n rọ̀ síbẹ̀ kẹ́kẹ́kẹ́ níbi ìgbà tó jẹ́ sí pé àbẹ̀ olóṣèlú fẹ́ kàmpé èkó tó bá ti wá di kàmpé so ìmáàmù nìkan òun náà ni ọ lọ tó bá mọ̀ pé ẹ̀mí wọn ò gbé kọ́ mọ́pà lọ́wọ́ súnà gan ni kọ́ mọ́pà lọ́wọ́ kó fi tilẹ̀ ara ni kó ti dàgbà àbí tàbí kó jókòó lórí àga tó bá jẹ́ sí pé kọ̀làgbọ́n àti tìlẹ̀ wọ́n yẹ mọ̀ ràn lọ́wọ́ ṣùgbọ́n nísìnyí wọ́n sọ pé ìmáàmù ó lọ sí kútùbà ọ̀tún ìmáàmù ó tẹ̀lé hmm. ẹ̀kẹta ìmáàmù ó tẹ̀lé ẹ̀kẹrin ìmáàmù ó tẹ̀lé àjánásì ó tẹ̀lé bàbá àdínì ó tẹ̀lé wọn gbọ́n ó pọ̀ àtàwọn agbó wọn sá sórí ẹ̀ ní mẹ́tí ń ṣe kútùbà hmm. sọ nípa báyìí ẹ sọ́ra yín ìmáàmù ìwọ́tọ̀ ń gbọ́ mi báyìí tó jẹ́ sí bá hmm. ti ń ṣe kútùbà lọ́wọ́ wọn sọ wọn pé lọ́njẹ́ òtètè kú kó òtètè kú ń bẹ́ káwa náà bọ́ bẹ́ẹ̀ so tó o bá tiẹ̀ torí ọlọ́run sí tiẹ̀ bẹ̀rù náà pé ẹ má tẹ̀lé mọ́ ẹ jókòó tí a bá ti fẹ́ tẹ̀lé ọlọ́run bá fẹ́ lọ sí kótóbà ní ọdún tọdún yìí ọ̀ọ́yà àríkò pé ẹ jókòó wait for your kini for your time dúró dàkókò rẹ̀ ẹ má tẹ̀lé mọ́ so gbogbo àwọn àdánwò yìí ọlọ́run bá mú kó mẹ́. bákan náà mímbàrú gan tá a mọ̀ sí eight tá a bá jìnnà sí ọ̀dà púpọ̀ ká mọ́ mọ́mí bá kò sí ṣẹ́yìn náà lọ dáa jù ìmọ̀ tá a bá ra àwọn tó ọmọ náà jẹ́ ká fi wọ́n lẹ̀ nípa rẹ̀ tó nípa báyìí ìdájọ́ mẹ́ta tó fẹ́ yẹ̀wò ni hukumu al-julus li sama' al-khutbah. hukumu al-julus li sama' al ẹ ṣé tí a bá ń ṣe kútùbà lọ́wọ́ sọ́nà yẹn ni kí àwa jàmọ́ aráàlú tá a lọ yìí sọ́nà yẹn ni ká gbọ́ kútùbà wọn hmm. ìdáhùn ni pé kì í sọ́nà yẹn. bọ́ bá wù ọ́ gbọ́ hmm. bọ́ bá wù ọ́ tí a bá ní kí lẹ́rí rẹ̀ òun náà ni hadith tí maamu wa ibn majah àti abu dawud tí wọ́n gbà wọn súnánù wọn wọ́n ní nabi sallallahu alayhi wa sallam ó sì fẹ́ ṣe kútùbà náà ó ní inna nakhtubu a fẹ́ ṣe kútùbà báyìí o faman ahabba an yajlisa lil kútùbà. faman ahabba an yajlisa lil kútùbà. falyajlis ẹn bá fẹ́ jókòó gbọ́ kútùbà kó jókòó ó fi yára pé àyè dúró gbọ́ kútùbà ǹrẹ́rẹ́ ẹ̀yin tẹ́ tó máa gbọ́ kútúbà ní ẹ̀ẹ́kà nàró máa dà ìmáàmù lọ́rùn ni ẹ̀ẹ́kà nàró yàn ẹ̀ bá ti ẹ̀ dìde ẹ̀ ń bá fẹ́ ni tó o bá ti mà para rí òní balẹ̀ láti jókòó kọrí sílé rẹ̀ má dàá yìí dìrò fáliyẹ́jì lè sì jókòó wàmán àhábà wàmán àhábà ń yẹ́rù fáliyẹ́rù hábà bàbá wa rí nù yín tó fẹ́ lọ lé kó yà máa lọ ànábì ní ẹ fírì ẹnba fi dúró ẹnba ti fẹ́ kó sígi ni kọ́mọ rí i pé àǹfààní wà ń bẹ̀ fún wa wípé kútùbà ayéd kì í sọ̀rọ̀ yẹn níbi kájọ kò gbọ́ torí pé ọmọ ènìyàn tá a bá wà nínú ọdún ẹ̀mí wo ti dìrọ̀ mọ́ afẹ́fẹ́ àti gbádùn ọdún hmm. especially àwọn ọ̀dọ́ ẹsẹ tabasi salama tabayi salamu aleykum warahmatulah salamu aleykum warahmatulah ọ ti bẹ́ẹ̀ tà ń tiẹ̀ ń sọ ẹ lọ sọdún nìyẹn hmm. ànábì kọ́nsídà bùkátà àwa ènìyàn níbi ọdún tún hmm. èyí tí wọ́n kọ́nsídà níbi ìrún ìtúbà ìjọmọ̀ àtòrí pé ọjọ́ ọdún ọjọ́ ọdún ẹ̀yin náà sì jẹ́ ẹ̀kọ́ fẹ́yìn oníkótóbà náà ẹ̀yẹ fa kótóbà gbọ̀ngbọ̀nàgbọ̀nà bá a bá tiẹ̀ la jókòó nígbà bá ń sọ̀sọ́kúsọ náà yìí tí èèyàn ń gbọ́gbọ̀ kú gbọ́ mm. ẹlòmíì kò máa kéwù rẹ̀ pè yọ́ máa fáyà ń tutù kù yọ́ máa tún tùkùtù yọ́ máa wíwì kúwì ní ìdí náà ni so tó ń ti bẹ́ẹ̀ náà ẹ má fagùn mọ́ torí pé kútùbà yìí gangan fúnra rẹ̀ kì í sọ̀rọ̀ yẹn ní kájókò gbọ́ tẹ́bá wà láwọn èèyàn díẹ̀ tí wọ́n bá gbọ́ ẹ tún ẹra ẹjẹ́ kọ́ máa níwọ̀n ẹni sókè kọ́ sí jẹ́ sípà àwọn ọmọ sí wọ́n máa á dìde máa yẹn lára so nípa báyìí eléyìí jẹ́ ìrọ̀rùn tí sẹ̀rí àmúwá fún wa nínú ẹ̀sìn Islam nínú àwọn kókó tá a tún fẹ́ gbéyàwó nínú ìpàdé wa tòun náà ni sojúdù sáhàwé fil aidain. sojúdù sáhàwé fil aidain. àṣé èèyàn á máa gbàgbé lórí ìrun hmm. lórí ìrun ọdún ìwọ lè máa mú tọ́ ọmọ ìdájọ́ ilé máa gbọ́ ìwọ náà tó sì jẹ́ mùsùlùmí náà ti jẹ́ sí pé o lè má bàjẹ́ àmọ́ pẹ́ pọ́ fẹ́ dàrùn rẹ kí ni máa gbọ́ lè ná hmm. àwọn ìforíbalẹ̀ ìgbàgbé a máa gbéyàn lórí ìrun ọdún bí kí lè máa mọ̀ gbàgbé Allahu Akbar Allahu Akbar ẹlòmíì tó bá gbàgbé Allahu Akbar ọ̀pá ẹlẹ́ẹ̀kejì tó gbàgbé márùn-ún tó kàn wọ́nù níbi bismillah alhamdulillahi rabbil alamin àwọn dàdá ní ìdáná tó ń dúró tẹ̀yẹ ká dá wọn mà yìí dì wọ́n tó ń pè subhanallah àìsè subhanallah ilé mọ́ ìmáàmù náà tí òmò ìdájọ́ ṣẹlẹ̀ ẹ̀wà tó ń padà síbi Allahu Akbar Allahu ó ti bẹ̀rẹ̀ fatiha fatiha rúkúnù ni rúkúnù ni fatiha orígun ọgbàgbé Allahu akbar Allahu akbar lásán ẹ̀tẹ́ nípa ọgbàgbé yẹn lọ́wọ́ tó ti ti wọnú Fatiha ní wọ́n á ní sọ̀rọ̀ àwọn ọ̀tún apàdà sí Allahu akbar so ọkàn máa bá wọn rẹ lọ tọ́ba kírun tán ó ṣe sùjúdè àṣà kó forí balẹ̀ gbàgbé tọba forí balẹ̀ gbàgbé ní yídì ó tún dá họ́wùhọ́wù lẹ̀ lọ́dọ̀ àwọn aláìmọ̀ kan wípé ah àwọn tó ń forí balẹ̀ kan méjì lẹ́yìn bàtà bá kátó sálámà àbí kátó àbí lẹ́yìn bàtà bá sálámà tán àwọn tó ti dá mi lẹ̀ wọn ò dá mi lẹ̀ sẹ̀rí ànẹ́bìtọ̀ wá jẹ́nẹ́rálì sọ̀rọ̀ bá wọn ó wá gbogbo bí tá a bá ti gbàgbé lórí irun láti máa ń ṣe sùjúdù sáà eléyìí ìdájọ́ mi náà tún ní ìdájọ́ ẹlẹ́ẹ̀kọkànlá ní àwọn ìdájọ́ tá à ń tó bọ̀ lẹ́sẹẹsẹ fún ẹgbẹ́ aláhùnmá dínà fi mọ́ni àdáyé òhàfinà fi mọ́ni àfẹ́ yóò tún dínwó sí ẹ ẹlẹ́yìn bàtà bá ṣe so eléyìí kì í sínú súnà nàbà Muhammad sallallahu alaihi wasallam àyàfi bàtà lè ké gbọ́ àyàfi dáadáa àyàfi tá a lè kí alẹ́ torí pé ẹ lè rú ní mímọ̀ tó ké kùnúùtù kẹ máa máa sọ̀sílẹ̀ jẹ́ bí kọ̀ọ̀mọ̀ kankan mọ́ ọmọ ìdí àwọn kọ̀ǹdíṣà máa ṣẹlẹ̀ tí àjálù bá ṣẹlẹ̀ nínú ìlú àbí nínú orílẹ̀-èdè ìjọba ga máa pàṣẹ pé tẹ́ ẹ bá ti kírun yìí dìtàn o nínú yìí dídẹ́ kíyàn ẹ ṣe kùnúùtù kùnúùtù tọ́lá máa lò láti fi rọ aburú lọ kó ń lù hmm. tí ìlú kan bá ń mí jẹ̀gẹ̀jẹ̀gẹ̀ tí ò tí gbogbo rẹ̀ dúró tí gbogbo ẹ̀ ń dàrú tí ò yé wọn mọ́ hmm. tọ́lọ́ wa pé kí ọdún tó àbí ọdún tún àbí ọdún léyà ẹ sọ fún lè mọ́mù kókí kó nùtù fún wa kọ́lọ́ bá wa ṣe aburú nǹkó ní láàrin aláwùjọ wa sọ nípa báyìí a lè kékòó nùtù nínú ìran ọdún tún àti ìran ọdún léyà tó bá jẹ́ sí pé àwọn àjálù bá ṣẹlẹ̀ nínú ìlú mọ̀ tí ò bá sájàlù àlẹ́tọ̀ àti kí alqunut ẹnikẹ́ni man fatatihi salatul eid kayfa yusalli. nínú àwọn kókó tá a fẹ́ yẹ̀wò tó jẹ́ kókó ẹlẹ́kejì làwọn náà ní ẹni tí ìran ọdún bá bọ́mọ lọ́wọ́ bọ́wọ́ ni ó ti kí padà ọ̀n lọ láti ilé rẹ̀ ó ti láníyàn pọ̀ fẹ́ bá wọn wọn bá ti kírun tán kó tó dán kí lọ́wọ́ sọ padà lé náà òní padà lé wọn ló kì tiẹ̀ náà ni wọn ló kì tiẹ̀ ni wọ́n gbà látọ̀dọ̀ Anas ibn Malik radiyallahu ta'ala pé nígbà tí kò bá yìí ọkọ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ àtàwọn ọmọ ọ̀dọ́ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wọn jọ ní ọ̀yà ẹ̀já káàkiri ọwọ́ àfikàn náà wọn tó jẹ́ ọkọ̀ ǹjẹ́ Abdullah ọmọ àwọn dáadáa ọwọ́ akẹ́rùn fún ọwọ́ akẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa kí irun gangan ó sì alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà náà ó sì méje ọwọ àka fatiha ọwọ àka ọwọ àka kọf sọlátù kọf ọwọ tàbí kọ́ ka sọ́tò làálà níbi ọ̀pá alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà náà ó tún dìde sí ọ̀pá ẹlẹ́ẹ̀kejì ó tún ṣe Allahu akbar márùn lẹ́yìn Allahu akbar tó fi dìde tán ó tún wá ka fatiha ọwọ́ àka sọ́tò kọ́mọ́rù tàbí sọ́tò lọ́wọ́ bó ṣe kí ṣùgbọ́n o títà bá wá ṣe bá ń tán sáwà ka kútúbà náà ni àní ka kútúbà wọn ò gba kútúbà wà ń bẹ̀ sọ nípa báyìí bí a ti àsìkò tó dé wọn ti bẹ̀rẹ̀ kútúbà kó tó débẹ̀ tẹ́ ń gbọ́ mi dáadáa ìwọ́dé ìdí ń jẹ ọba àwọn tẹ́ni ń ṣe kótóbà lọ́wọ́ kì í ṣe pé bóyá ọba àwọn kan ìrún kótóbà wà lẹ́yìn ẹ̀rùn ni kí ló ṣe ṣé ọkọ̀ọ̀kọ̀ kí òun ẹni kótóbà kótóbà ìdáhùn ni pé kọ́kọ́ jókòó kọ́ gbọ́ kótóbà tán tọ́ba gbọ́ kótóbà yẹn tán kọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá san ìrún rẹ̀ náà nínú àwọn ẹ̀kọ́ tí a tún máa kọ́ tó jẹ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin látàfi káṣẹ̀ lẹ́wọ náà ni mùnkàrọ̀ tó yẹ wọn. àwọn kò díẹ̀ kú díẹ̀ táwọn èèyàn máa ń ṣe níbi ọ̀rọ̀ Eh, yálà ní ìdì ni o àbí ní tíyàmàdé ah, alákọ̀ọ́kọ́ àwọn èèyàn máa ń lọ ìdì ní ọdún èèyàn ò rò pẹ̀lú mi ò rò pé káwọn ọ̀farun gbà ó wà náà sọ̀tẹ̀ káwọn òsì eh, kódà ilé mọ̀mú ti ń farun gbà eh, ah, ọdún kọ̀ọ̀lá báyìí ó pe bàbá pé bàbá òun sí àbí kọ́ lọ́lé bàbá gan bàbá ń sí farun gbà kó mẹ́ ah, nígbà tí ilé mọ̀mú bá ń farun gbà àní mùsùlùmí ordinary mùsùlùmí ò yẹ kó farun gbà rẹ̀ lọ́jọ́ lásán bọ́ọ̀ wá ní kọ̀ wá fa lọ yìí tí ó rí pé òun fẹ̀sẹ̀ dúpẹ́ kò yẹ kó tún wá gbẹ́sẹ̀ lọ bẹ̀ so ilé wọn nínú àwọn mọ̀nkàrà sùn ẹlẹ́ẹ̀kejì tàbárùjù nìsà àwọn obìnrin máa jáde bó ṣe wọ̀n náà pàápàá lọ lọ́jà wọ́n máa ṣera lẹ̀ gbogbo ilé ẹ bá yẹn sọ fún wa pé yẹn pé à ń sọdún ni à ń sọdún ni ayé fẹsẹ̀ sọdún ọmọ yá mi so nínú àwọn àdánwò tí ń bẹ ẹlẹ́ẹ̀kẹta al-ikhtilat bayna ar-rijal wan-nisa àtọkùnrin àtobìnrin wọn ń dàpọ̀ mọ́ra wọn pàápàá jùlọ ẹ̀kọ́ yẹ kọkùnrin àti obìnrin ọ̀dàpọ̀ àti obìnrin tí ń kírun lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin náà yìí so kò bá mọ̀ so ẹ dákun ẹ̀yin lè máa mú ẹ̀yin lẹ́jẹ́ gbèsè àárín ni o torí pé kì í sí iléeṣẹ́ ìjọba o iléeṣẹ́ ẹ̀yin àfa ní ẹ̀yìn o ẹ̀yin lọ́lọ́run obìnrin nípa rẹ̀ so ẹ tó kẹlẹ̀ bá rẹ̀ àbọ̀ orí jẹ́ níwájú ọlọ́run ọba so nípa ẹlẹ́ẹ̀kẹrin náà àwọn àléébù ti ń bẹ lásìkò ọdún táwọn èèyàn máa ń ṣe oní àná ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń lọ ṣàbẹ̀wò sàárì lọ́jọ́ ọdún. ọ̀rọ̀ ẹ lọ kí ṣàbẹ̀wò sàárì bàbá mi sáré èyí ṣe tó fi ìṣẹ́ sọ́jọ́ ọdún kí lọ́ọ́ fi sọ́dọ̀ ọdún ó ti di bídí àbánu. bákan náà ara àwọn èèyàn tó jẹ́ sí pé ní yídì gan wọn yunkiruna al ma'ruf. wa ya'muruna bil munkar. wọ́n máa pàṣẹ wọ́n máa kọ̀ fún yàn pé kó fi dáadáa sílẹ̀ èyí ń dáadáa máa ń kọ̀ fún yàn pé kí yàn fi dáadáa kó fi sílẹ̀ ní tó bá fẹ́ wọ yídì lápèjúwe wọn pè é bọ́bà táyín hmm. àì bọ́bà tá wọnú yídì yídì inú pápá ó tún bọ́bà tá lẹ̀ Eh? ìpìlẹ̀ gan ni kò fi kò fi bàtà rẹ kírun eid eh, eh, tẹ́nì kan bá ní ọbọ̀ bàtà rẹ tó bá fẹ́ wọnú eid sọ fún pé ànábì máa wọ bàtà kírun ni sallallahu wọ́n wà àwọn sàábà máa ń wọ bàtà kírun pápá ni má sì mí gbọ́ omi òfin ọwọ́ lọ mọ́sálásí o tọ́lẹ́ lómi àìsàn bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ fi qulubihim marad ọ̀tọ̀ ní tọ́sọ̀ ọ̀tọ̀ ní tí wọ́n máa gbé káàkiri ní òfin ọwọ́ lọ mọ́sálásí tí wọ́n ti táìsì tàbí wọ́n ti rọ́ọ̀gì sí ṣùgbọ́n ọ lọ pápá ọfẹ lọ kírun tó wọn bọ bàtà lẹ ah, ah, kí ló ń bọ bàtà sí so tí bàtà rẹ ọba ti lẹgbẹẹ ní abẹ kó o fi kírun gan ni sunna nabi sallallahu alaihi wasallam so nínú àwọn àkíyèsí tó tún wà tá a tún fẹ́ pè wá sí ẹlẹ́ẹ̀kẹfà òun náà ni inṣáàdù anashid fil musalla qabla salat eh, eh, eh, ah, orin kíkọ ní yìí yálà wọn fẹ́ aláwọ̀ akíbarú kọrin ni o. Mm. Eh, àbí wọ́n fi nǹkan mí kọrin nù eh, àbí wọ́n fi nǹkan mí kọrin Allahu akbar Allahu akbar Allahu akbar eh, orin ẹ̀ ti sọ́dọ̀ orin ẹ̀dákun ẹ̀já dá yídì padà sí bánàbí ṣe fẹ́ sallallahu alaihi wasallam. nínú àwọn àléébù tí ń bẹ ní yídì tó jẹ́ pé ó tún kà wá láyà ó náà ní istiqbalul musallina fil musalla. istiqbalul musallina fil musalla. qabla salati. nǹkan máa welcome address a máa ṣe fún ẹni tó fẹ́ wá hmm, kí ọ ṣe pàtí lọ́wọ́ ni àbọ̀wá sin lọ́wọ́ ọba àwọn ayé mc mc hmm. kan wà tí ó kọ́kọ́ máa wẹ́ mọ́ra bá àwọn èèyàn rẹ̀ káàbọ̀ wọn náà sì máa hadith àbí sàyẹ́ǹdì tó kúdì rọ́dì aláàbẹ̀ tó wà mẹ́ta awọ́lù ṣe ń yẹ́bùdá òbí hin nàbí yusuf aláhu alayhi wa sallam sọ̀rọ̀. ẹ̀yìn tánà bí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ tó bá dé ìdì ní irun nìna ah, òun ò sí mc kankan àtàwọn wà ní tó lè ṣe mc láàrin wọn àwọn tó dá tọ́jú wọn àwọn bẹ́ẹ̀ nù wọn àwọn Abubakar bẹ́ńbẹ̀ tí wọ́n jẹ́ bánabi fún lákọ̀bù pé àṣìdíkù ni wọ́n ọ̀wẹ́ kọ̀ ọmọ ẹ̀rí ní ìdí pé àṣìdíkù ah, ti dé o Umaru náà ti dé o ah, Usman náà mà ti dé olówó tí fowó sànù eh, Ali náà mà ti dé akínkanjú ìsìlámù mà ti dé wọn ò kí wọn káàbọ̀ nbọ̀lẹ̀ yín ti rí kí ni káàbọ̀ eh, ilé ọlọ́run lọ́wọ́ kì í ṣe Freedom Park àbí ẹ̀ẹ́dẹ́gbọ́n <laughs> wá sí òde pé wọ́n fẹ́ wá ọ̀fẹ́ sí pátì náà nípa abẹ́rẹ́ ká sọ̀rọ̀ náà nínú àwọn nǹkan tí ó tún wà èyí tó àwọn àléébù òun náà panilẹ́kún púpọ̀ òun náà ni pé wọ́n ti sọ ìdí dìbí láti máa kówó jọba ẹnìkan ti wá kọ́kọ́ dé lágbájá ọmọ one thousand naira wa ẹnìkan oníkan wọn ṣàdúrà fún ìyá wọn ẹnìkan gbogbo ìyá lágbájá ìyá kìnìkan bàbá àdínní fi ten two thousand naira sílẹ̀ wọ́n sọ yìí dìdì bí táà ti máa kówó jọ tẹ́ ẹ bá ní bùkátà ẹ ní bùkátà sówó ni ẹja abin lè pé sí àkókò yìí ló ní bùkátà sówó jù ní àbákòókò ànẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ìdáhùn ní gbogbo ẹnu láàfin dà àtiwọ́ náà tó ń gbọ́ mi náà ìwọ náà dáhùn pé àkókò ànẹ́bì wọ́n bùkátà sówó púpọ̀ torí pé pọ́fàtì láyé ànẹ́bì sallallahu alaihi wasallam ọ̀pọ̀ láàrin àwa mùsùlùmí ju àkókò tá a wà yìí lọ níbo lẹ́yìn tí wọ́n á rí ti tó bá yẹ pé bẹ́ẹ̀ lọ́ba rí ni ànẹ́bì ni ọba kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ìbá sọ pé opportunity ni àwọn èèyàn ló kójọ yàtàrà oko àtàrà alẹ́ náà kójọ ẹjẹ́ àgbówójọ ẹ máa dáwójọ fún akálẹ̀ bá wà fún àwọn ènìyàn sọ nípa báyìí gbogbo àwọn ọmọtọrọkọbọ wáyé ní eid ẹ jẹ́ ká jù sílẹ̀ gbogbo owó ìtẹ́ bá wá pátánà lẹ́yìn ìdìnnà wọ́n tún máa jà sí náà ní àti lè mọ̀mọ́ àti kínní alágbára ọmọ ẹ̀yìn ọ̀lẹ́jẹ ọ̀lẹ́wà máa fẹ́ jọ́sùn káàkiri wàláhì twenty fifty thousand alápá ní yìí wàláhì one hundred naira pé náà fi ránṣẹ́ sí mi tó sì dá a bá ní lè mọ̀mọ́ yẹn lọ́kàn ju àkúpọ̀ yín máa kó gbogbo owó lọ sílé ni tó nípa báyìí nígbà tẹ́ ẹ ti ju ìlànà ànábì sílẹ̀ ẹ máa fẹsẹ̀ kọ́ náà ni tó nípa báyìí jẹ́ ká sọ̀ra owó ìtànsọ yìí à ń sàlàyé òdodo fún wa ni o a sì fẹ́ kí ìdí ọmọ kọ́lọ́wọ́n bá àfọ̀mọ́ kò ń dùn gbogbo mọ̀kàrà gbogbo àwọn tá a bá fọ̀mọ́ ọlọ́run gbé àdìdì gbogbo àwọn tá a bá ní ẹni rí ìfọ̀ ọlọ́run kọ́ gbàgbára lọ́wọ́ wọn ẹlòmíràn pé adùn ayé ilé lónìí ah, ó ti dójú ẹ̀ náà nìyẹn ah, a ti wíwíwí àwọn èèyàn gbọ́ sọ nípa báyìí ó kó ká bẹ lọ́hùn sí náà ni ìgbé kọ́lọ́n kó bá a fọ gbogbo yìí gà wá mùsùlùmí kó bá a fọ mọ́ kó fọ mọ́ kó ní gbogbo tẹ́ńpì ní bídíà kó fọ mọ́ kó ní gbogbo tẹ́ńpì lẹ́sẹ̀ kó wá fi àwọn tí ó darí ẹ̀ síbi tó ń da kó bá a gbé wọn síbẹ̀ ọlọ́run lọ́ba tó máa ń gbà kó gbàdúrà wa kọ́mọ̀ sí ilé ní àsìmọ̀kánì kọ̀ọ̀kan wa wa akhiru da'wana ani alhamdulillahi rabbil allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahi alhamd. àyíwá bá a mọ̀ a lè ní ìbéèrè kan àbí méjì tí ó rú wa lójú tí a fẹ́ béèrè ẹ jẹ́ kí a pe nọ́mbà yìí zero seven zero six six two three one six eight seven lẹ́ẹ̀kan sí i zero seven zero six six two three one six eight seven.